الله أكبر في الدفاع سأبتدي وهو المعين على نجاح مقصدي وهو الذي نصر النبي محمدا وسينصر المتتبعين لأحمد لا تقذفونا في الشرور فإننا سرنا على نهج الخير محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته الكريم نهتدي ولكل قول نستجيب بآية أو بالحديث المستقيم المسند الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل المشركين وهما لدين الله أفضل المشركين أعوذ بالله من الشيطان الرجيم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 dọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni òní ọpẹ́ oore tí ọlọ́run ṣe fún èmi àti ẹ̀yin oore tí ó tóbi púpọ̀ ni kí náà ni oore náà oore wípé ajẹ́mùsùn yìí oore tó ga ni oore náà kọ́nà kọ́nà gbà ní ọwọ́ ẹ̀ nítorí pé oore yìí onìkan náà ni ó ṣẹ́kù pẹ̀lọ́gbé yẹn nínú sáré òun ló máa ṣẹ́kù pẹ̀lọ́gbé yẹn ní gbangba tààkì àmà òun náà ni téèyàn máa ní lọ́wọ́ tí òun jẹ́ ní àlùjá náà pẹ̀lú ọmọ ọba tí ó rí yìí tá a bá nídìí ẹ̀ ọlọ́run tí ó wúlò fẹ́ kọ̀ àti wípé àwọn èèyàn kan ó rò pé àwọn ní orí ìsìláàmù lórílẹ̀ ayé ṣùgbọ́n tí wọ́n bá ti ń dénú sàárè báyìí òun náà ni wọ́n máa wá rí wípé Eh, wàtàràkọ̀wò mi yóò máa sí láàyò sí sọ wọ́n wà ní ẹnu sí wípé wọ́n pọ̀ sínú òkú ìjọjá wípé wọn ò ní padà rí ìlànà kan náà tí wọ́n lọ́wọ́ jẹ tí ó wọ̀ náà kọ́lọ́mọ kẹmí àti ẹ̀yìn náà wọn. lẹ́wọ̀n ìgbà náà ó náà ní wípé a tún sọ pé a fẹ́ jókòó báyìí pé a fẹ́ ṣe AGM gẹ́gẹ́ bí àwọn ilé tó ti owó ọlọ́run àmọ́ kúlò ààwẹ̀ ìkẹ̀mí ìlú fa ìlú wàlá kúlò fa ààlẹ́ lọ́wọ́ mi mọ̀tàn mi kì í ṣe ẹni bá ló fẹ́ ṣe nǹkan pé dandan ní fọlọ́run kó rí nǹkan náà ṣe kì í dẹ́ ṣe pé kéèyàn tún bẹ̀rẹ̀ nǹkan náà kò sọ pé èèyàn ti parí àmọ́ nǹkan náà ti bẹ̀rẹ̀ láyé tí wọ́n rí parí tí ò sì lọ parí mọ́tàlìkì àwọn ọlọ́run kò fi ní ètò ọlọ́run náà lọ ọlọ́run bá ló kí á bẹ̀rẹ̀ prógráàmù yìí náà látọ̀pẹ́ fún prógráàmù yìí náà kọ́ lọ́run á ṣùgbọ́n náà pátá yẹn náà ní àwọn ìta tí ń dúpẹ́ fọlọ́ ìta tí ń dúpẹ́ fọlọ́ mọ́ manusia ọ̀kẹ́ wọn jẹ́ àlékún orí ìránṣẹ́ ìṣẹ̀lẹ̀ tí a kí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa látòkè tòkè délẹ̀ yang kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ baálẹ̀ torí pé tí wọ́n bá sí yẹn ní ni ọlọ́run bá gbé léèyàn so ní ó jẹ́ ẹni àkọ́kọ́ tó ń yẹn ọmọ adarí gbogbo nǹkan sí lọ́wọ́ ṣàmùbá àtọ̀yìn sọ́nà ṣàmùbá àtọ̀yìn sọ́nà èyí lẹ́jẹ̀ fáwọn àgbàlagbà ẹ̀yìn náà lẹ́jẹ̀ fáwọn kékeré àwọn lẹ́jẹ̀ fáwọn tẹ́ pé wọ́n wà láàrin méjì gbogbo tẹ́ fi máa ṣe pátá yẹn àwọn ṣàmùbá sọ gbogbo àwọn tí wọ́n darí ètò yìí gbogbo yìí náà pátá yányá àkí tí ó ti bẹ̀rẹ̀ ibi ẹ̀rí bí àwọn ẹni tí sọ́nà lẹ́ẹ̀kan wípé ọmọ kí ó làwọn náà jẹ́ ọmọ kí ló ti di àpá lẹ́nu kọ̀ọ̀kan wa ṣùgbọ́n nínú àpọ́nlé tọ́lọ́ bá máa ń ṣe náà ni pé ẹ bá ti kẹ́kọ̀ọ́ yóò máa ṣàpọ́nlé tó bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ nínú kó jẹ́ kó ti mọ̀ jùlọ yóò tún máa pọ́n tí ilé náà ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ara kan tí ìmọ̀ àtọ̀fẹ́ náà ní ọlọ́kùnrin wa ṣàpọ́nlé tẹ̀lé aina náà ọlọ́run kó tó máa fi ìmọ̀ náà yé jù láwọn náà ti pẹ́ lọ ó wala tó máa fi yé àwa náà sí dáadáa lọ haúlá wàlà kúwàtà ìlà àbílà àbílà so ìbára wa sọ̀rọ̀ títí òní gẹ́gẹ́ bí àwọn elétò gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ òun náà ni wọ́n pè ní alẹ́ àmánà onígbólóhùn tí wọ́n gbé kalẹ̀ fún èmi àti ẹ̀yin kí a wa sọ̀rọ̀ lé lórí gbólóhùn àmánà yìí ó jẹ́ èdè lágbáwá òun náà ni ó jẹ́ ó ní máa máa sọ̀rọ̀ lọ èyí tí ẹ jẹ́ elétò ó yẹ kí ẹ kọ táìmù nítorí ọlọ́run torí pé ọ̀rọ̀ sísọ ìwọ́n ní káwọn máa sọ̀rọ̀ àmánà lọ ní ìsìnkú sọ́lá ní four hours six hours oníbà ti sọ wọlé yìí sọ ọ̀rọ̀ jẹ́ pé <laughs> èyí tó ń gbé táìmù tí mo fẹ́ lónìí yìí sódà tí yóò lè mánéjì yìí. ọ̀rọ̀ yẹn yóò sì fi súnmọ́ra wọn dáadáa yóò sì jẹ́ pé ẹ̀kọ́ lè ní àgbọ́yé ọ̀rọ̀ náà kọ́lọ̀ máa fún fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. so àmàlà òun náà ni nǹkan tí wọ́n ní kí n sọ̀rọ̀ jẹ́ èdè larubawa òun náà ni ṣùgbọ́n ó ti wá di èdè tó jẹ́ wa ń ó ti bọ́ Yorùbá wa. wọn á ní lágbájá ò lámàánà ò lámàánà ò lámàánà kódà gan-an èdè tiwa gá tó ti wá fẹ́ pamọ́ sí abẹ́ rẹ̀ ni pé àrífẹ́ bẹ́ẹ̀ máa ìtumọ̀ rẹ̀ dáadáa mọ́ sọ ìyẹn ló fi jẹ́ pé ìtumọ̀ tí a lè fún nínú èdè wa wọ́n á ní ìfọkàntán wọ́n á ní èèyàn ní ìfọkàntán ò ṣe é gbára lé ò ṣe é fi ọkà tán òun náà ní gbólóhùn tí a lè fún ó súnmọ́ nínú èdè wa ló jẹ́ pé ó jẹ́ gbólóhùn kan èyí tó jẹ́ wípé ó tún fẹ̀ ju àìnífọkàn tán àbí àìnígbára lé so ó tún fẹ̀ jùlọ díẹ̀ látara bẹ́ẹ̀ gbólóhùn yìí àwọn àfáà àwọn ni wọ́n máa ń ṣàlàyé nǹkan fún wa nínú ẹ̀sìn gbogbo tá a bá fẹ́ sọ nínú ẹ̀sìn a lè máa fi orí dùró ìkànnà àwọn afáà wa nígbà tí wọ́n ti tẹ̀síìlì nípa ìkànnà àwọn àyà tó sọ nípa àmánà wọn náà ní al-imam al-Qurtubi sọ wọn ní al-amánatu ta'ummu jami'a wadha'ifi ddin. على الصحيح من الأقوال من العلماء so dá àfa àti wọn ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ náà ní wípé àmánà tàwùmù jẹ̀mí àwàdọ̀ ìfìdí wọ́n ní gbogbo iṣẹ́ tá a ṣe inú ẹ̀sìn pàtàyányá ó làmánà kó sínú tó tẹ́ bá ní pé wáàsí kan wà tó wípé o lè kó nǹkan láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin tó lè kó nǹkan sínú àmọ́ ànàjà kan bẹ̀. ìyẹn ló jẹ́ pé ọ̀rọ̀ tọ́lọ́ máa ń wá láti náà Kúránì kẹrí àti ọ̀rọ̀ tí máa ń jáde látẹnu òjíṣẹ́ Ọlọ́run a máa jẹ́ àwọn ọ̀rọ̀ kan wà ń tó jẹ́ pé gbogbo nǹkan ni ó ti kó sínú gbogbo nǹkan pátá yẹ́yẹ́ ẹ̀rọ tó máa kó sínú ìgbà tí wọ́n sọ ìtàn kan fún wa nínú àwọn ọ̀tẹ̀ tí ó fìdí múlẹ̀ nínú àwọn tó gba ìsìláàmù tó wá bọ́ jíṣẹ́ ọlọ́run ọba pé kó jíṣẹ́ ọlọ́run ọba kó sọ ọ̀rọ̀ kan fún òun tó jẹ́ wípé òun ó fi mọ̀ wípé ní tòótọ́ ọlọ́run ọba ló rán òjíṣẹ́ ọlọ́run ọba wa òjíṣẹ́ ọlọ́run ọba wa ṣe gbólóhùn tí mo sọ níwájú yẹn ṣọlá bá ṣe tẹ̀kídìmù ẹ̀ ó wá ka àyà kan fún ìnàlọ́ àyà múlùkùn àtọ̀ àdó àmàlà ìlà àlè. gbólóhùn yẹn ló ṣọlá ọba ká fún ẹni ó sì ṣe mà torí pé tó ní làákàyè ni lọ́gbọ́n ni tó sì máa kéde lárúbáwá ń túmọ̀ sí ó ti mà wí pé gbólóhùn tó ká fún òun yìí. all encompassing gbogbo nǹkan pátáyáyá òun ló ti kó sínú gbólóhùn iṣẹ́ léèmà báyìí ní wàá ní ànábì ká gbólóhùn fẹ́ nìkan yẹn wọ́n pe abọ́ọ̀rì gbólóhùn ti ṣe léèmà tó gbé òun mọ rírì yẹn ti rí ó dẹ̀ mọ rírì tó sọ tó látara bẹ́ẹ̀ ó ṣe pé ọ̀rọ̀ eléyìí kìí ṣe ọ̀rọ̀ èèyàn lásán ọ̀rọ̀ àti ọ àtọ̀dọ̀ ọlọ́run àfihàn jẹ́rìí mo ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo àlámọ̀rí ẹ̀sìn pátáyányá olóko sínú láì yọ ìkankan sílẹ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn so nǹkan tó tóbi ni tó jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ má ní nínú ẹ̀sìn kò sí téèyàn ọba ti ní nínú ẹ̀sìn kò sí abala bí téèyàn ti fẹ́ dá a mọ́ àdìpọ̀ sámánà kí lọ́dọ̀ rẹ̀ yìí àmánà yẹn tí ò bá ti sí àdìsí òṣìṣẹ́ ọlọ́run bá ti wá jẹ́rìí lé lórí àdìsí olójẹ́ ilé lórí àdìsí Anas bin Malik lọ́dí ọlọ́run kò bá yọnu sí àdìsí Anas bin Malik yìí òun ṣàlàyé wà nínú wà nínú sọ́dí mẹ́mọ́ Ahmad ṣé àlùbáàlì sọ pé àdìsí tó lálàáfíà tí ò sí èméjì yìí onímọ̀ọ́kọ̀ tọ́ba náà Rasulullahi sallallahu alaihi wasallam ànábì ò ní ṣe útúbà fún wa àyàfi ìlà àyàfi yàkú àbí kó sọ báyìí pé tó bá ti ṣe útúbà báyìí ọ̀gọ̀ọ̀rọ̀ útúbà àbí sàlám yóò ní la ìmáàna ìmáàlá àmáàna kàlà àdéhùn sọ̀tún kò sí ìmáàni kankan tá a lè ṣàfihàn sẹ́nìkan tí a wà á bá àmánà lọ́dọ̀ rẹ̀ lọ́dún kò sí mọ̀nà kan wàlá dínà ní màá là á dàlà kẹ́lìmọ̀ yẹn náà ló lórí bìtì pàrọ̀ náà àmánà náà ní jẹ́ áàdù òun náà ní áàdù bọ́ sínú àmánà ni so bí ẹ̀sìn tí wọ́n mú kan wá nìyẹn yóò mọ áàmù wá yóò tún wá mú kọ́ọ̀sù so tí wọ́n là dínà ní màá là á kò sẹ́sìn fẹ́ni tó bá jẹ́ wípé kò sí nǹkan tí ń jẹ́ àdéhùn lọ́dọ̀ rẹ̀ àdéhùn náà látara àmánà ni òun gẹ́gẹ́ kó sínú àmánà tayanyan tó látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti sì ṣàlàyé fún wa yìí ó fi díẹ̀ múlẹ̀ fún wa pé nítàǹbára wa ní lórí yìí láàárọ̀ ọ̀sán yìí ó jẹ́ nǹkan tó pàtàkì gan-an nínú ẹ̀sìn tó jẹ́ pé òun náà láàfin máa jẹ́ ẹni tó ní imán òun láàfin máa jẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí gidi nígbà tí a bá ti ní àmánà dáadáa téèyàn bá ti wá ní àmánà ìjẹ́ mùsùlùmí èèyàn ti ní ààyè àwọn afẹ́ àwọn afẹ́ sàlàyé fún wa àmọ́nà yìí a máa padà ṣàlàyé àwọn oríṣiríṣi ọ̀nà tí àwọn àáfàá tí wọ́n pín sí nígbà tí wáàsí náà bá ń lọ síbi ọwọ́ ìparí. ṣùgbọ́n abalẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ni wípé àmọ́nà tá a sọ fún wa wípé ìfọkàntẹ̀ àwọn abala bí tó wà abala tọ̀dọ̀ ọlọ́run ọba ń bẹ́ńbẹ́ abala àwa tá a jẹ́ èèyàn náà ọ̀nbẹ níbẹ̀ tí ò sí èméjì ń bẹ yẹn náà ni pé ọlọ́run ọba gangan àmọ́ náà òun ló fún gbogbo àwọn ọ̀ràn yẹn rẹ̀ ó kọ́ tó fún wọn nìyẹn gbogbo àwọn nǹkan tí oníkà máa ṣe nú ẹ̀sìn ó kọ tí àwọn àfáà sọ wípé ọlọ́run fún ni kí ni ọ àmọ́ náà ẹ̀rọ pé ní sọ́tò azab so ètò jẹ́ pé aya seventy three ń bẹ̀ iná. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال ọlọ́run ọba ní àwa ọlọ́run àwa náà la ṣàfihàn àmánà ọlọ́run ti pè nìyẹn àwa la sọ fún wa pé ó tóbi ju táwa sọ yẹn lọ nínú eh, èdè Yorùbá wa àmọ́ náà bẹ̀yẹn ni pé gbogbo ohun tí ń jẹ́ níta máa ṣe nínú ẹ̀sìn pátá yányá a máa kírun ni o a máa gbààwẹ̀ ni o a lọ ájì ni o níta fẹ́ máa ṣe nínú ẹ̀sìn tó jẹ́ àwọn wàjibáàt àwámẹ́rù wànàwáì ọlọ́ni a ṣàfihàn gbogbo ẹ̀ àfihàn sánmà àfihàn lẹ́lẹ̀ àfihàn òkè ọlọ́run gbogbo wọn bá dáyà ní ọdí pé a iṣẹ́ tó tóbi ni àti lọ kírun kò yí sí àti gbààwẹ̀ kò yí sí gbogbo wọn láti pé kò yí sí pé iṣẹ́ tó tóbi ni náà. kódà ẹ̀rù tún bá wọn ẹ̀rù bá wọn sọ ẹ̀rù bá wọn nígbà tó wá bá wọn kí ni wọ́n ṣe nípa wọn kí ni náà. حملها حملها الإنسان ẹ̀rí ẹni tí ọlọ́run bá wá ní ìwọ ló gbé àṣẹ àtọ̀dọ̀ ọlọ́run pé àwa èèyàn náà la máa gbé dání ọmọ èèyàn ti ṣe anábì Adam ọlọ́wà gbé dání ó ti gbé dání yẹn ó ti dọ́dọ̀ gbogbo àwa àrọ́mọdọ́mọ rẹ̀ àwa náà ti gbé dání nìyẹn so ojúṣe wa òun náà ní ká ṣe ẹ̀sìn wa dáadáa sọ ìnáwó kan náà. ìnáwó kan náà ṣùgbọ́n ọgọ́rọ́ bẹ́ẹ̀ ènìyàn ní òṣèṣì dáadáa ni wọ́n jalábùsì wọ́n lè jalá ìmọ̀ kan so àmọ́ náà tó jẹ́ pé ọ ń bẹ nínú ẹ̀sìn òun náà lélẹ́yìí ìtọ́jẹ́ pé gbogbo tó bá jẹ́ ojúṣe ẹ̀sìn pátá yányá gẹ́gẹ́ bá ti bá àwọn ṣẹ́kù wa tí wọ́n ń ṣàlàyé fún wa nípa pé gbogbo àwọn tí wọ́n pè ní ìran ọ̀ràn yẹn o àti nàwáfílẹ̀ o àti gbogbo rẹ̀ pátá ara ojúṣe tí wọ́n gbélé wa lórí nìyẹn tí wọ́n ní ká máa ṣe so ká máa ṣe yìí a máa jẹ́ pé àmánà ti ń bẹ láàrin wa àtọ́n lọ́hùn à ń pè nìyẹn èyí gbọ́dọ̀ mọ̀ pé so èèyàn gbọ́dọ̀ mọ̀ pé torí pé òun gangan ní àmánà tó ga gbogbo àmánà lọ tẹ́ bá ní ẹnìkan jẹ́ ní ire ah, ó ní àmánà tó máa fi nǹkan sí lọ́wọ́ yóò dá padà fẹ́ni yẹn ó máa ń ṣe dáadáa gan kì í ṣe jàǹbá èèyàn tó bá ṣàdéhùn fún yàn yóò má déhùn yẹn ṣe àwa rí i pé àmọ́ náà ò sí lọ́dọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò lè rẹ̀sán kankan gbà nínú sàárè kò lè rẹ̀sán kankan gbà ní gbangba tàlìkì àmọ́ so gbogbo eléyìn padà yányá tó ń ṣe yẹn ilé ayé náà ni ó ti gbẹ̀san rẹ̀ kò ní rí ẹ̀san kankan gbà lálùkì ọ̀gá àmọ́ náà ó lè sí tọ́lọ́run bá gbélé wa lọ́wọ́ ìyọ̀dà gbọ́dọ̀ kọ́kọ́ lọ mà dáadáa ná so ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tí ń sojúṣe rẹ̀ tó ń kírun dáadáa tí ń ṣe tọ́lọ́run bá ní kó máa ṣe dáadáa irú ẹni bẹ́ẹ̀ ó ní àmánà ti bẹ̀ bẹ́ẹ̀nà abdi wà rọ́bì akbarul àmánà àmánà tó tóbi jù òun náà nìkan ti ń bẹ láàrin ẹrú àti láàrin ọlọ́run ọ̀dọ́ kárí pé gbogbo wa a tún àárín wa ṣe àtọlọ́run wa ká tún àárín wa ṣe dáadáa àmọ́nà yẹn kì í sàmọ́nà tá a lè fọwọ́ kékeré mú tá a lè fọwọ́ àwọn èèyàn ká sí ọ̀rọ̀ pé kì í ṣe àmọ́ òun ló ga jù ní gbogbo àmọ́nà látara bẹ́ẹ̀ àmọ́nà yìí àwa tá a jọ mi èèyàn la gbé ìjọba abẹ́ni kọ̀ọ̀kan wa onáníkà náà má jẹ́ alábùsí ká dẹ̀ jẹ́ kí ni o aláìmọ̀kan pẹ̀lú àmọ́nà àmánà náà bẹ̀rẹ̀ ọ̀kọ́ lọ́n jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ò lè rí gbé dáadáa kádẹ̀ jẹ́ ní àlìjánná so látara bẹ́ẹ̀ àmánà nìyẹn àmánà tó tún wà fún wa òun náà wà á ní àmánà pé tíjọ́ ń bẹ láàrin bẹ́ẹ̀ náà lẹ abdi wà gẹ́yìrì láàrin wa báyìí òun ni àmánà tó tún wà wà nìyẹn jíjókòó tá jókòó síbí yìí. àjókòó nítorí nǹkan kan bí kò jẹ́ wípé àwọn nǹkan kan jọ ń dà wá pọ̀ tí ò lè má ṣẹlẹ̀ láàrin wa òun ní í ṣẹlẹ̀ láàrin wa pé àjọ ń bára wa ṣe àwọn nǹkan kan sọ àtàákùd ìjọ máa bára ẹni ṣe nǹkan kan ó wà láàrin ẹ bá mówó ìdání wọn náà gba owó ìlò díẹ̀ ṣe nǹkan báyìí sọ àmọ́ náà gbọ́dọ̀ wà láàrin. pẹ̀lú àlámọ̀rí yẹn so nínú àmánà àwọn gbólóhùn méjì òun náà ló tóbi níbẹ̀ tí àwọn àfáà máa ń sọ òun náà alákọ̀ọ́kọ́ àlè ìwùdú ẹlẹ́ẹ̀kejì ní àlè àdáàbò àlè ìwùdú wàlè àdáàbò so àmánà ó ní di àráyù ọlọ́run ọba bá ti ń sọ̀rọ̀ àmánà báyìí yóò sọ wàlẹ̀dínà hùm lè àmánà tìhìm. وعادهم راعون ọlọ́run ọba yóò fi rọ̀ún mọ́nà áàfìdú hibdul amana torí pé kí ni odó bá ti jẹ́ amana èèyàn máa ń nídìí pé kó fi pamọ́ nǹkan bá ti jẹ́ pé a fi pamọ́ tá a máa mójútó a máa mójútó so wọ́n fẹ́ ká mójútó dáadáa kí wá sówó nìkan kí sówó nìkan mo lè fẹ́ travel nísìnyí báyìí kí ni àwọn fámìlì mi àtìyàwó mi àtọmọ mi dákun torí ọlọ́run mo fẹ́ lọ hajj bá mójútó wọn ìdí mo gbé dé ọlọ́wọ́ yẹn àmọ́ràn ọ gbọ́dọ̀ ṣe kí ni o ìwọ ló ṣe ibzu yẹn ìwọ ló mójútó ọba mójútó so alìbùdó hamrunu imobi amana alámàrí kan tó ṣe pàtàkì ni nínú àmánà kìí sanwó nìkan ọ̀gá tí wọ́n mú ọmọọṣẹ́ wa bá gbà bá ń kọ́ níṣẹ́ sọ̀rọ̀ ẹlòmíì kò ní fi iṣẹ́ hàn ẹni tó fẹ́ kọ́ iṣẹ́ yẹn kò ní fi hàn kò ní fi hàn àìmọye ọmọ ló lọ bí iṣẹ́ lẹ́gbẹ́ ó kò ní bí iṣẹ́ gan kò mọṣẹ́ yẹn dáadáa ó sì sin ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ sì pọ̀ lára nǹkan táwọn èèyàn nìyí àtúnjà bàbá wa tó ṣáájú lọ àìmọye gan ni wọ́n ní tọ́gbé nǹkan tó jẹ́ àǹfààní fáwọn èèyàn tí wọ́n lè fi ṣàǹfààní lórílẹ̀ ayé bóyá ààrẹ kan ṣe yẹn bí yẹn kan ṣe yẹn ni ẹlòmíì ó sì fi pamọ́ fi pamọ́ pamọ́ tó fi kú tó fi gbé lọ. òní sọ fẹ́ tó yẹ kó sọ fún. sọ àmọ́nà àwọn èèyàn a máa ṣe tẹ̀lé yí rẹ̀ wọ́n a máa fi ráre lọ́pọ̀lọpọ̀ gbà kìí ṣe bí owó nìkan òun ni ibi tó jẹ́ kí ni o ibi tí àmánà wà gbogbo dáa bá jẹ́ pé afúnni bá ń sọ bá ń dáàbò bò téèyàn wà sọdá ibzu òun ni wọ́n ń pè ní pé abala àkọ́kọ́ nìyẹn tí àmánà kọ́kọ́ ní òun ni pé ká dáàbò bò nǹkan tí wọ́n bá gbélé wa lọ́wọ́ wọ́n ní ká dáàbò wọ́n lè gbéwèé fẹ́nìkan ẹ̀rí pé inú ẹgbẹ́ wọn bá ti ya gbogbo ẹ̀ ìwọ sẹ́kítírì ìwọ máa gbéwèé lọ́lé ìwọ máa kówó lọ́lé ìwọ máa ṣe báyìí torí pé kí ni àáwò náà ni pé kí gbogbo ẹ̀ má bàa àtẹ̀dá àríkẹ́ni kan máa ṣe gbogbo ẹ̀ àṣetọ́nù òde wa bá òun náà ní kọ̀wé òun náà ló sì kó wọ́wọ́ so òdó sì ṣe yí òdó ṣe parẹ́ òdó tún ṣe yí sí nǹkan so gbogbo eléyìí lè kó bá tó yẹ láfi ṣe gbogbo àwọn wàhálà yìí wọn máa ká àríkà náà àìmọye ẹgbẹ́ lọ́jọ́ yí pé àti sẹ́kítírì àti olórí àdúgbò wọn ti lọ́mọ mẹ́tìjọ́ ń ṣe pọ̀ so wọ́n dàgbà àwọn èèyàn pẹ̀lú àwọn ẹlòmínà wà sínú bíi pé àà ah, ah, ẹbá àwọn alùsùn àná wà bíi kò sí wàhálà àwọn eléyìí náà wà gbòòrò owó àwọn eléyìí ò sì gbà so látara bẹ́ẹ̀ ẹbá wà bẹ́ẹ̀ láti jẹ́ pé kó wá sí ìjàmbá pẹ̀lú àwọn èèyàn agbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa alákọ̀ọ́kọ́ onáàdìgẹ́ ibzulẹ̀ àmàna àmàna nídìí ibzu lẹ́yìn náà wá nídìí àdáà nígbà tí èèyàn bá jẹ́ tó fi nǹkan sí ọ lọ́wọ́ nǹkan kan náà pé ẹ àwa fẹ́ sọ pé kinní yìí ó bá ti ṣe nì mọ̀kìmí ti tẹ̀ ń ṣe nísìnyí báyìí àwọn èèyàn sọ pé gbogbo àwọn nǹkan tá a ṣe lọ́dún tó lọ mọ̀kì àbí láwọn ọdún tá a ti ṣe sẹ́yìn mo mọ̀ kí wọ́n máa ṣàlàyé ẹ̀ ìtàn pè ní agm yín náà nìyẹn ẹ ṣàlàyé ẹ̀ anáwó kan báyìí owó kan báyìí wọlé owó kan báyìí òun kan tẹ̀ ń sọ pátá yányá ìtọ́ hàn sáwọn tó wà lẹ́lẹ́ ló ń gbọ́ yẹn èyí tó ọlọ́run ọba ọlọ́pọ̀ jù bẹ́ẹ̀ so tẹ́ ẹ bá sọ dáadáa ọlọ́run ọba rí yín tẹ́ ẹ bá sọ dáadáa ẹgbẹ́ ẹ̀kan ẹtì ẹtì mọ̀ bẹ́ẹ̀ ti pa dé láàrin ara yín tẹ́ ẹ tẹ́ pé àwọn sọ́ba yìí ló fi sọ́ba ìyá ọmọ tó bila sara ọjọ́ bí dàbí ọmọ ọjọ́ bí yẹ pé gbogbo kọ̀rọ̀ pátá yẹ́yẹ́ tá a fi pamọ́ yẹn ọlọ́run ọba òfin àwọn àbá ìgbàgbé lọ́rùn bí ẹnì kọ̀ọ̀kan so gbàǹgede lọ́lọ́wọ́ obìnrin nìkọ̀ọ̀kan wa èèyàn tí lè di mùsùlùmí àwọn dìgbà tí kọ̀ọ̀rọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ bá tó ṣe dédé ara wọn so kọ̀ọ̀rọ̀ àti gbangba nǹkan náà sọ gbangba àti ní kọ̀ọ̀rọ̀ tó bá ń ṣe dédé ara wọn ìgbà náà lè Islam èèyàn ṣe kéde o lè ń lo òkè lọ. so àdá kí wọ́n kó nǹkan fún yàn kéèyàn wá lè dìlíbà rẹ̀ báyìí èèyàn lọ́kọ́ so lẹ́yìn wá gba náà ní àdá èèyàn wá dì nígbà méjèèjì òun ni gbólóǹtọ́ lágbára tó máa máa ń lò ẹgbẹ́ ọlọ́wọ́n bá yà múlùkún àǹtò àdú àmàna àti ìlà àlà kẹ́lìmọ̀ ẹ̀yọ́ ọlọ́wọ́n bá lò ẹ̀dá àmàna padà sọ́dọ̀ kí ni àwọn àti wọn ni àwọn so látara bẹ́ẹ̀ kárí pé àrùn dáàbò bò tí wọ́n bá kólé wa lọ́wọ́ wọ́n kòwé fún ọ ni wọ́n kówó fún ọ ni wọ́n ṣe yọkan fún ọ ni gbogbo ọjọ́ bá ti wọ́n dáàbò ìjọ tán bá nídìí ẹ̀ pé wọ́n fẹ́ gbà lọ́wọ́ rí rí pé ìwọ náà gbìyànjú àti dàálẹ̀ tẹ́ ẹ bá kọ̀ nǹkan fún yàn wọ́n kówó fún yàn kò sí tí ò lè ṣẹlẹ̀ owó yẹn sọnù nínú ìsìláàmù òun náà ni pé èèyàn dá owó yẹn padà kò sí méjì bẹ́ẹ̀ nínú Islam ṣùgbọ́n kò ní ní ẹ̀ṣẹ̀ kankan so oníṣẹ́ tí ẹ̀kẹ́ bá yíwọ́ lóde yàn tí ọdọ́ wà láàrin ọmọ yẹn àti ọmọ yẹn kejì èèyàn máa ń sán ni padà ṣùgbọ́n èèyàn ò ní jẹ́ lẹ́sẹ̀ tó gbé kí ni o kò sa tẹ́tẹ́rẹ́ láti sọ ọ́nù ó dáàbò bò ṣùgbọ́n nǹkan kan ló ṣẹlẹ̀ nítorí bẹ́ẹ̀ yóò tún wá gbẹ̀sẹ̀ wájú ọlọ́run ọba láti so eléyìí jẹ́ nǹkan méjì tó ṣe pàtàkì tá a bá sọ nípa àmánà àlè ìbùdó wàlè àdá lẹ́yìn náà àmì ìyàtú àmàna àmàna importance of amana، pàtàkì àmàna àmàna pàtàkì gan-an púpọ̀ tí èè ṣe díẹ̀ ibi pàtàkì ẹ̀ àyà tí mo kà lẹ́ẹ̀kan yẹn táwọn afáàkọ́ sọ pé àmàna má pàtàkì gan-an aya àti àtúmọ̀kálẹ̀ kan yẹn nínú sórọ́tù mùmínún aya ẹlẹ́ẹ̀kẹjọ wàlẹ́dínà òun lé àmàna ti yé rọ. sòtí àbá kúrò ń bẹ́ yẹn tó bá tún wà lọ sínú sórọ́tù Ma'arij tó bá tún débẹ̀ tó bá lọ sí ibẹ̀ tó lọ síbi aya thirty two níbẹ̀ ìsèmọ̀ ọ̀rọ̀ yẹn gẹ́lẹ́ òun náà ló tún máa bá ń bẹ̀ wàlẹ́dí náà um lè àmàlà àti im wà á di im rọ̀. àwọn afáà ní àà lọ́wọ́ bá mi lè kọ́kọ́ dákọ oróyìn kọ́dé afla alimọ̀mí náà àwọn mọ̀mìnì ti jèrè ọwọ́ aṣọ gbogbo àwọn qualities táwọn mọ̀mìnì ó ní tí wọ́n fi jèrè ọwọ́ amú àyà yẹn ọwọ́ amú àbá yẹn nígbà tó adínú sátúmọ̀ àárẹ̀ tó ń ṣàlàyé ọmọ èèyàn kúlíkọ́ ìsánú alùwàwá ní ilà mùsùlùmí àyàfi àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ń kírun ọwọ́ tó wá kà lọ ó tún wá mọ àyà wa the same letter kankan náà bó ti kọ́ níbẹ̀ yẹn kò dín ní lẹ́tà kò lé ní lẹ́tà bákankan náà òun ni ó ti kọ́ bó ti sọ lọ́run yẹn náà bẹ́ẹ̀ ló tún wá sọ bíbí. tíyẹn ṣàlàyé fún wa wípé tẹ́bàá yóò tí òun tó jẹ́ ní tiẹ̀ orí pé kó sọ̀kalẹ̀ ní maka tẹ́bàá yóò mi náà sọ̀kalẹ̀ ní kíni ọ. ọlọ́run bá wá rí pìtì tí sẹ́mu ọ̀rọ̀ yẹn bákan náà nínú ẹ̀ omi ìgbé nǹkan tá a gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ lè àmàna àti àwọn àmàna tá a bá gbélé wọn lọ́wọ́ wà á àdì àdéhùn tó náà wà lábẹ́ àmàna ọlọ́ni rọ̀ ọ́n ọlọ́ni wọn máa ń sọ dáadáa wọ́n máa ń mójú tó so nǹkan alákọ̀ọ́kọ́ táwọn afá kọ̀ọ̀kan sọ nìyẹn pé eléyìí ń sọ fún wa wípé ọ̀rọ̀ àmánà ìṣe kí ni o ṣe nǹkan kékeré fẹ́ kéèyàn fi ọwọ́ kékeré mú nǹkan alákọ̀ọ́kọ́ ni nǹkan ẹlẹ́ẹ̀kejì táwọn afáà tó wá ṣàlàyé fún wa òun náà ní gbé àwọn tí wọ́n jáwọn ànábí ọlọ́run ọba látòkè tó fi délẹ̀ àtàyànyàn wọn ò gbọ́dọ̀ mọ́ ní sífàtú àmàna wọn gbọ́dọ̀ mọ́ ní lórí àmàna kọ́dọ̀ àwọn gbọ́dọ̀ mọ́ sọ́fà àwọn èèyàn wípé àwọn ní ìròyìn kí ni ọ̀hún wọ́n ọ̀bọ̀dọ̀ mọ́sọ̀ máa rẹ̀ tó jẹ́ pé súrọ̀ tá a ti lè rí ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run orí súrọ̀ tó ṣùárà súrọ̀ tó ṣùárà súrọ̀ tó ṣùárà yìí láti bí one hundred and seven àtàwọn súrà ẹ lọ sókè bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lọ wo bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n dárúkọ ń bẹ̀ márùn-ún wọ́n dárúkọ nóòkù. No níbẹ̀ wọ́n dárúkọ údù níbẹ̀ wọ́n dárúkọ sọ́ọ́lìkù níbẹ̀ wọ́n dárúkọ ṣùháìbù níbẹ̀ ó bá nàbí ọlọ́run bá ẹlẹ́ẹ̀kẹrin náà arákùnrin sẹ́kọ̀rọ̀ wọn bẹ̀ so wọ́n dárúkọ àwọn ànábì ọlọ́run ọba yìí so lútù ọ̀lẹ́lẹ́kan àwọn ànábì ọlọ́run ọba márààrún yìí ọwọ́ àrùn sábì ṣùárà tí wọ́n bá ka gbogbo wọn ọlọ́run bá fẹ́ sọ bí wọ́n ti ń jíṣẹ́ fáwọn èèyàn wọn. ẹnìkọ̀ọ̀kan wọn ló ń sọ wípé ìnílàkùn rọ̀ṣúlù àmì. gbogbo wọn bọ́lá ti bìtì ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mára bọ́lá ti bìtì ẹ̀ lẹ́ẹ̀mára ìnílàkùn rọ̀ṣúlù àmì èmi tí mo wà wájú yín mo jẹ́ fún yín rọ̀súlùn àbí òjíṣẹ́ tó ṣe é fọkàntà. ìròyìn ńlá ni táwọn ànábí ọlọ́run ọba ọ̀gbọ́dọ̀ mọ́ fi ròyìn ara wọn káfẹ́ jáde bí ọlọ́run ọba ìròyìn gbọ́dọ̀ wà lára èèyàn ìròyìn ẹ̀gbọ́dọ̀ wọ́n sì lára èèyàn sọ ló jẹ́ pé àwọn ànábí ọlọ́run ọba wọ́n fi ìròyìn yẹn wọ́n fi ròyìn ara wọn àwọn táwa jọmọ lẹ́yìn wọn náà ìròyìn gbọ́dọ̀ wà nígbèsè ayé wa èèyàn bá ní ìròyìn àmánà lọ́dọ̀ tó bá ti lè bàjẹ́ kúrò lọ́dọ̀ èèyàn èèyàn ti dẹ́ ní ẹ̀tẹ́ ẹni àbùkù ojú yẹpẹrẹ olódùmọ̀ wọn ti ń lọ títí ayérayé àwọn tán jáwọn ànábí ọlọ́run ọba wọn ò ṣe kìíyàánà wọn ò ṣe kìíyàánà fún kí ni iṣẹ́ ọlọ́run wọn ò lè ṣe kìyàánà fẹ́ni kankan náà nìyẹn wọn ò ṣe kìyàánà fún ẹnì kankan nínú ọmọ èèyàn báyìí wọn ṣe wọn ṣe kìyàánà hátà ìkànnà àwọn tó jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n ṣe ànábì gan púpọ̀ ẹnìkan ni ó ṣe ànábì gan ànábì wa fẹ́ gba mọ́kà ànábì dákọ̀ àwọn kan ìtẹ́ bá ti rí lè báyìí kọ́dà kó dìmọ̀ káàbà rẹ̀ pa so dáná bí sọ fẹ́ nìkan kan wọn fún àwọn jáde àwọn sùn torí táwọn yẹn wọ́n ti wùwà tó bad gan bí kò lọ pa mùsùlùmí kan àwọn àwa tí wọ́n ó ti lágbára níbi wàá dákọ̀ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ìlú ìwòsàsíkò ó dákọ̀ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan pé ẹ bá délé ẹ pa ẹ bá délé ẹ pa kọ́dà kó dìmọ̀ káàbà ìkànnà wọn ekiri wọn bí náà ṣé ìgbàlóṣẹ́ lọ ó sì àtúnṣá padà wá torí tán rẹ̀ gùn wọ́n bá wa lásìkò ó wá wá ó wá wá sọ pé òun ti gba ìsìláàmù lọ́dọ̀ àdúgbò ó wá dé iwájú àná òun gba ìsìláàmù wọ́n lè jẹ́ kí wọ́n pa sọ tí wọ́n lè dìde iwájú àná bí wọ́n lè tó àti pa wọ́n lè sọ pé kí wọ́n pa sọ ìgbà tó wá dé wọ́n gba ìsìláàmù yẹn ah,

ẹ tí mò ń sọ mọ ẹ yanjú ẹ. ọlọ́run bá lóun máa yá alamọ̀ ha iná ààyè ọlọ́run bá mọ gbogbo ìjàmbá tí ń bẹ nínú ojú táwọn èèyàn ń ṣe tí wọ́n fi ń dọ̀yà àmọ́ náà ọlọ́run bá lóun. so ìdájọ́ bẹ́ẹ̀ sàlàyé fún wa ni pé àwọn ànábì ọlọ́run ká lè bá a mọ pàtàkì àmánà gbogbo àwọn ànábì ọlọ́run ọba ìròyìn wọn ni kí wọ́n bá ra àmánà ròyìn wọn. lẹ́gbẹ̀ẹ́ ànábì gẹ́gẹ́ fún ara rẹ̀ àmánà ni ìkànnì àwọn tó ń kọrin ó ní wàhálà àkọ́bá tí ń kù láyé ṣó bílẹ̀ àmì ìdí àlà. wàhálà àkọ́bá tí ń kù láyé ṣó bílẹ̀ àmì ìdí àlà. صدق الأمانة والإيمان صدق الأمانة والإيمان ولقبته قريش بالأمين àwọn ará ànábì tí wọ́n jẹ́ kúráìṣì lákọ̀ọ́bá ti hù bí àmì wọ́n pe ànábì ní ẹni tó ṣe é fọkàn òun pàtàkì aláṣídìkì bẹ̀lẹ̀ amíyì sọ wọ́n pe ànábì ní ẹjọ́ ṣe é fọ pé wọ́n mọ̀ pé ànábì ṣe é fọ kàtá káànábì ó tó di ànábì náà ti mọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ànábì ọlọ́wọ́ bá ó kọ́ tó máa ń jẹ́ nìyẹn ẹjọ́ ṣe é fọ kàtá kóró dà ànábì ọlọ́wọ́ bá sọ́ọ́dí pé àmíyì òun ànábì jẹ́ kálímà pàtàkì àmánà ká bá kó nǹkan wọn máa wá kó nǹkan sọ́dọ̀ ànábì yìí àdẹ́bí ò dẹ̀ dá padà fẹ́ ní kọ̀ọ̀kan láì ní iye jẹ ìṣesí tá àná bí ń ṣe fún wọn wọn ti mọ bẹ́ẹ̀ bàtà kọkà àbàtàn tá a fẹ́ gbé òkúta sáàyè tá a fẹ́ gbé sí wọn ní ẹjọ́ bá kọ wọnú ilé làwọn gbà ìgbé kó dísáìdì bí àwọn ó ti gbé òkúta yẹn síbi tá a fẹ́ gbé sí ànábì lọ́wọ́ bá wọnú ilé awalu dákìlì alimásítì ànábì lọ́wọ́ bá wọnú ilé ẹ̀rí ẹ̀rí bí dágbẹ́rẹ́ bí lọ́wọ́ wọlé àwọn ọ̀tí ẹgbẹ́lẹ́ wọlé ṣùgbọ́n gbà ànábì wọlé wọn ti bẹ̀rọ̀ bí inú wa dùn sí àràbí pé olùkọ́dájọ́ láàrin kéèyàn ò ní àmàna ìmájẹ́ yẹn tóbi wájú àwọn ẹ̀fà kò fi hàn sí nǹkan kò fi nǹkan sí hàn lọ́wọ́ kọ́wọ́n kí wọ́n ti máa bá a díẹ̀ díẹ̀ náà ni wọ́n gbára léèyàn tí wọ́n bá ti gbára léèyàn tán wọ́n ti kọ́ka léèyàn tán àfààní ló ti jẹ fọ́ọ̀mù ẹ̀yà láyé gbogbo kò sẹ́ni tí ó rí wọn máa ṣàdúrà fún mi ah ẹni yìí ló bá mójútó nǹkan náà ẹlòmíràn ra ilẹ̀ ilẹ̀ ẹnìkan ló sì bá mójútó títí títí títí òun ló tún wá máa bẹ̀gbó tún wá máa kọ́ tí ó fi kọ́ lé nígbèsè ayé títí kò tún ní gbalẹ̀ mọ́ lọ́wọ́ kò ní lọ tà ó sì ká wọn kọ́ tà kò ní tà yóò sì bá mójútó mójútó mójútó mójútó yóò bá máa wá máa kọ́ díẹ̀ díẹ̀ kí ni ṣe ọba yìí yóò tún wá bẹ̀rẹ̀ òun ló tún wá máa dààmú ẹ̀ dààmú ẹ̀ dààmú ẹ̀ tó fi yọrí ẹ̀ ẹ̀yọ̀ sí eléyìí ọ̀hún agbábẹ́ ń tiyẹn láyé lápò onímọ̀ sáré àmúgbó tẹ̀lé ẹgbẹ́ ọkẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ tí ọ̀nà ara gẹ́gẹ́ tọ́lọ́wọ́ mo lọ bí ilé lónìí o kò sáyé lónìí. tara bẹ́ẹ̀ ìní àmánà nǹkan dáadáa tó lè fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ń tá a bá lọ́dọ̀ wọn nìyẹn. fúnra ìròyìn kẹ́ bá wà lára ànábì ọlọ́run tí yóò sì gbọ́dọ̀ bá wà lára ànábì ọlọ́run dandan ní káwọn náà gbìyànjú bò ní ìròyìn yóò ti wà àbúrò gbìyànjú bó láti ní àmánà dáadáa ẹ̀tún ayé ká wò ó ìṣẹ́lẹ̀ ọba gbéṣẹ́ lé lọ́wọ́ òun náà ni malaku jìbìrì so malaku jìbìrì so ọlọ́run ọba ó sọ̀rọ̀ malaku jìbìrì ìnáwó làkọ́wọ́lù rọ̀ṣúlì kẹrì ذي قوة عند ذي العرش مكين طائب ثم أمين Bọ́lá bàbá ẹ̀rọ yìí Jibril, ọ̀gá gbogbo àwọn màláìkà ọlọ́run ọba kí àmánà obìnrin yẹn àmánà ọlọ́run obìnrin yẹn bọ́lá obìnrin yẹn obìnrin yẹn ló kí ni o ọlọ́run gbé iṣẹ́ tó tóbi lé lọ́wọ́ iṣẹ́ tó tóbi lọ́wọ́ máa gbé lé lọ́wọ́ yìí iṣẹ́ ńlá tọ́lọ́ ń gbé lé lọ́wọ́ iṣẹ́ kó máa gbé wá àjìwá láti sánmà wá sórí ilẹ̀ lẹ́ẹ̀kú ọlọ́run bá gbé àmì ẹni tó jẹ́ ẹni tó ṣe fọkàn tán ní sánmà tí ó sì rú ẹ̀ mọ́ òun náà ní kéde o jìbìrìlù yẹn lọ wá gbé iṣẹ́ wá bẹ tó ṣe fọkàn tán tán yányá lórílẹ̀ tí sàbí gbé iṣẹ́ Islam kalẹ̀ onídjẹ́ pé ọjọ́ tí ò ní jẹ́ tí ò lábùkù tó gbọ́dọ̀ tó gbé dání kí o ẹni tó yẹ àmínà àmínà lọ́gbẹ́ yìí gẹ́gẹ́ ń ṣe yìí àwọn tó gbé dání ẹlẹ́kìnní nìyẹn tí wọ́n bá ti jẹ́ ùmọ̀ náà ẹ̀yin náà tẹ ẹjẹ́ ọmọ ẹ̀yin náà tẹ́yìn náà bá ti jẹ́ ùmọ̀ náà ìjẹ́ lè fi sọ sí ìdílé táwọn tó bá jẹ́ àwọn tó gbé dání bá jẹ́ àwọn tó wà trustworthy wọ́n sì ń ṣe wàhálà ẹ̀yin tẹ́ wá jọ́mọ ẹ̀yin ẹ wà trustworthy ẹ kàn wá kí gbogbo ẹbí gbogbo ni yóò ṣú àwọn ṣùgbọ́n ó gbẹ̀sán tí wọ́n lọ́dọ̀ wọn. ṣùgbọ́n ètò burúkú tẹ̀ àádọ́ wà lórí àgàtà ẹ̀yìn àwọn ju àwọn tí àwọn trustworthy ẹ̀yọ́ nígbà pé àpò àpò ti bàjẹ́ tẹ́yẹ́yẹ́ ẹlẹ́yìn lọ́n ba nàìjíríà jẹ́ lónìí lónìí olónìí báyìí ẹ̀yọ́ nígbà pé gbogbo ẹ̀ ti bàjẹ́ gẹ̀gẹ̀ wọ́n ti wọ́n ní sáàfù gan wọ́n ti kó gbowó jáde bẹ́ẹ̀ tí wọ́n kàn kọ́ nọ́mbà sẹ́nà ni ó wà kò sí wàhálà wa owó wa lórí adásí ní bá tó tú bílíọ̀ tó máa ètò tó ni pé ẹ̀yin méjèèjì ìrọ̀ gbàrọ̀fọ̀rọ̀ ẹ̀ ní succeed àmánà ni wọ́n jẹ́ kéèyàn nígbèsí ayé yẹn láàrin ọkọ àti ìyàwó àmánà ni kéèyàn succeed ìtọ́kọ́ bí sọ́dọ̀ ìyàwó rẹ̀ tí ọba ti mójútó wọn ó ti di wàhálà ọkùnrin náà ó náà ní àmánà ó ti di so àwọn èjò ló gbèsè ayé tó wà wọn lọ́rùn ìdá gbèsè ayé sọlọ́bí jẹ́ pé àwọn atẹ́jáwọn ànábì ọlọ́run wọ́n gbọ́dọ̀ mọ́ ní àmàrà nígbà tí Abu Sufyan tí ó lọ bá ìrápùlù tó jẹ́ ọ̀kan náà àwọn ọba tó lágbára jù bá lánàá bí rẹ́sìsì tó ó wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ànábì tó mú wá yẹn á lè yá mi bẹ̀rù ṣé ẹni tí máa ń dì sí ìfù tí máa ń ta àwọn èèyàn jẹ ni ọlọ́kẹ́ ṣe ní mọ́tà àwọn jẹ́ ní fàṣẹ amta anáwùlà la wàkàdálíkà rúṣùlù látàmù. ìtọ̀sọ náà ni wípé ànábì yóò ṣe tí máa tán èèyàn jẹ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó bá jòjì sí ọlọ́mọ bá látàmù wọ́n ìtàn èèyàn jẹ wọ́n èdè sì fi hàn. tí a bá ti ní ìtànjẹ lọ́dọ̀ tí ń táwọn èèyàn jẹ ìròyìn bẹ́ẹ̀ ìròyìn dáadáa tó yẹ kó wà fún ìsáyẹ̀ òtún ìròyìn búlọ́ọ̀kù tó wà lára rẹ̀ so ìròyìn gidi ni tá a bá lára màláìka tá a bá lára àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run gbogbo àwọn tájà wọn sọ àbá àwọn ní ọmọ náà ṣùgbọ́n àdébí àmọ́ fún wọn ní oyè dúra wọn oyè dúwà lọ́dọ̀ àwọn sọ àbá tó ṣe kí ni o tó jura wọn nígbà tí wọ́n kó tí àwọn kan dé láti bàárẹ̀ yìí owó bahrain dẹ̀ níyì owó ńlá kan ni àwọn yẹn ní gúròdì tó lágbára ó wá pọ ẹni tí ó lọ gba ẹni tí ó lọ mú tí ó lọ gba zaka tí ó lọ gbà wá àríkàní bí orí ènìyàn tí àwọn ẹni tí ó lọ gba zaka ti wá ìbẹ̀rẹ̀ ti lágbára báyìí ìmọ̀ ìdúdúra wọn lọ ìmọ̀ ẹlòmíì ìgbà tí ò ti rówó ó máa ń dó dáadáa òdòwó bá délẹ̀ tán báyìí ẹnu ẹni ìmánì ẹni ìmánì nígbà tí owó bá ń bẹ lọ́wọ́ èèyàn èèyàn lé ní ìmánì díẹ̀ pàdé kọ́kọ́ ń bẹ lọ́wọ́ èèyàn ẹni tí ò lówó lọ́wọ́ ara tó fi pa báyìí kan wá kówó lẹ́lẹ̀ so eléyìí gẹ́gẹ́ ni ọlọ́run tẹ̀sí àmì kówó rẹ ebi sì ń pa wọn kọ́ kówó rẹ ṣe pé kọ́ bá lọ lọ san owó ìsìnkú kan ọ̀pẹ à tí wọ́n sọ pé ó dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bá sọ bọ́ọ̀lù àlọ́ lè ẹ kọ sọ fún wa pé <laughs> fún mi yìí o ṣùgbọ́n ṣe <laughs> látara bẹ́ẹ̀ òun náà ní gbé òun náà ní gbé àmánà nǹkan tó àwọn sábà ń kọjá pé àwọn àmánà yẹn yan àbú òbẹ̀yìdà abu ubayi a ní mẹ́ni jura wa lọ wọ́n yí gẹ́gẹ́ ni wọ́n sọ́dí ara yẹn náà kí àfẹ́ ah, lè ní mẹ́ni bọ̀ ẹ̀lẹ́ ní ṣùgbọ́n ẹ̀wọ̀n mi lágbára díẹ̀ nítò ìmọ̀ ni wọ́n fi lo, lọ alẹ́bí ni aminu adìrì umma abu ubaida ẹni tó ṣe gbára lé nínú ìjọ yìí ni àbí ubaida tó bá nàbí ti sọ́dí ẹ̀ àlẹ́bí ti gbé kí ni ọ ẹlẹ́yìn ní àmàna bẹ́ẹ̀ ni ká ní àmánà tó ga ànábì Musa alayisalaatu wasalaam nígbà tí àwọn ọmọ nígbà tó lọ sí Madian tó débẹ̀ àwọn ọmọbìnrin tó ń pàdé ẹ̀ tó ń mú dé ọ̀dọ̀ bàbá wọn kí ni wọ́n sọ fún bàbá wọn wọ́n ní inna khayra manista ajarita kọ̀wíjù alkọ̀wíjù àmì ẹni tó dáa jù tó lè sọ pé kọ́ bọ́ ọ ṣiṣẹ́ tó sọ pé mo gbọ́ kọ́ ọ bá mi ṣiṣẹ́ ó ní alikọ̀wé yúlẹ̀ àmì ẹni tó mọṣẹ́ ṣe dáadáa ṣiṣẹ́ yẹn yé tó lè ṣe dáadáa tó wà ádùọ́kì lẹ́yìn náà ọmọ ìyẹn kí ni ọ àlàmì àmọye sẹ́lú dorí kodò lọ́dọ̀ ẹlòmíì àmọye sẹ́lú ti bàjẹ́ àmọye ọlọ́pàá ni ó gbé kí ni ó ẹlòmíì mọṣẹ́ ṣùgbọ́n kò ní kí ni ó kò ní àmọ́ wọn ni ọmọ bàjẹ́ ṣùgbọ́n kí ni o yọba ti kówó fún báyìí kó tó ṣiṣẹ́ èèyàn èèyàn ti sọ pé ibi sars gbé yín o lọ ọ̀gá ọ̀dà pé ọ̀rọ̀ sars ló ti gbọ́dọ̀ lágbára báyìí ló máa lọ gbówó tẹlómi ló máa fi ṣiṣẹ́ títí tí ìròyìn yóò tún máa lé káàkiri kí ṣiṣẹ́ tó kí ṣèwà tó dáa ta gbọ́dọ̀ máa bá lára mùsùlùmí kí ṣèwà gidi so látara bẹ́ẹ̀ ẹ jẹ́ á gbìyànjú ká túnra wa ṣe àwọn táwọn sọ fún wa bá tẹ́lẹ̀ wọn ṣàlàyé fún wa nínú kò sásìkò tí àmọ́ náà bẹ lọ́dọ̀ wọn ọtí àmọ́nà gádàmọ́nà ti ṣe tó pọ̀ gan ó ní káwọn náà gbìyànjú kájọ tó lè pé a ní àbúrò àmọ́nà lágbára ó ní wàmọ́ mi lálé ìsáàánù bísílà àmọ́ àdàtì. أشق عليه lóòótọ́ ni wà mẹ́ umbilali ìsánú bísílà àmàna wọn ò tí ì gbé lọ́mọ èèyàn lórí nǹkan kan tó lágbára tó dàbí àmàna àmàna lè jù kó kó nǹkan fún yàn kéèyàn wá sọ ẹ bá mójútó kìíní ah, ó lè ojoojúmọ́ lè sún ọmọ wa dé yàn ojoojúmọ́ ṣètọ́nù tiẹ̀ ẹgbẹ́ ẹ lómi ẹ sáà má fún mi mo ti dára mo ti dára mi ìfẹ́ lómi iṣẹ́ torí bó ti mọ̀ pé eléyìí da ọmọ ara rẹ̀ ọwọ́ mẹ́wàá níbi jẹun ẹ má fún mi nígbà tí ìgbà rí yìí débẹ̀ ọlọ́bí ti dára rẹ̀ mọ̀ yóò tún wà lọ ti ara rẹ̀ nínú yóò wà kó ara rẹ̀ yóò wà ara rẹ̀ àwọn so wọn ò tí ì àṣàkọ́ alẹ́ yìí tó máa lágbára lé lórí ìnàyà mílù amúlà gbàdéyàn bá ń gbé àmọ́ náà lọ́wọ́ báyìí ìmọ̀ lé ìmọ̀ lágbára léèyàn lórí tí èsè díẹ̀ ìgẹ̀kan lèèyàn tiraka láti lè ṣe kí ni o láti lè ṣe láti lè sọ̀sẹ̀ pẹ̀lú àwọn látara bẹ́ẹ̀ náà lè pé ká gbìyànjú kárí pé a jẹ́ ẹni tó ṣe é dáadáa ní ọwọ́ àparí àwọn wọn. wípé àmánà oríṣiríṣi àmánà ló wà bí bá ti bẹ̀rẹ̀ fún wa lẹ́ẹ̀kan náà sọ nínú àwọn kan tó jẹ́ pé ọkọ̀ọ̀kọ̀ jẹ́ ọ̀gá ta ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan ọ̀gá àmánà òun náà ni àmánà tó lọ òun náà ni àmánà ọ̀dọ̀ ọlọ́run àpapọ̀pẹ̀ nàmbà wá àmánà ọ̀dọ̀ ọlọ́run àpapọ̀pẹ̀ nàmbà wá òun náà ni pé ṣe gbogbo ẹ̀ àmánà ni káríkà sọ dáadáa làwọn afáàmọ́ sọ ma tẹ́ ẹ bá mi lè sọ àmánà ọ̀run tó ń kí bó ti ẹ̀ kọ́ wọn kí dáadáa wípé umaru ní pé òun rí pé ìyókù náà yóò lè mójútó àwọn àmánà tó abala wa lẹ́yìn náà wọ́n ní àmánà ọ̀nà ni pé àmánà ni ibzul jawari oríkèéríkèé ara wa yìí oríkèéríkèé ara wa yìí àwọn ohun tó lọ́n fi sára wa ihò ẹnu ihò abẹ́ ihò ojú tá a fi rìn náà ara àmàrà so àìnú tẹ̀sí wàlkọ́lbù yẹ̀sì wàzínàlẹ̀ àì ànàbọ̀ wàzínàlẹ̀ kọ́lbì àtàmánà. so gbogbo nǹkan níbẹ̀ lára wa ìpàtà yẹn yẹn àtúmọ̀ dáàbò àtúmọ̀ sọ kọ́mọ̀kọ́mọ̀ àwọn àjọ ọlọ́run ara ẹni pé ibzil jawari kéèyàn sórí kéríkì ara èèyàn níbi àwọn wàhálà téèyàn ń kojú láwùjọ kọ́mẹ́jì okó báyàn kéèyàn ọmọ jẹ mùsùlùmí jẹ òun gẹ́gẹ́ mùsùlùmí ni oní tí wọ́n ń jẹ́ pé àìmọye zina ni wọ́n sì káàkiri ó jẹ mùsùlùmí yorùbá lọ́wọ́ bẹ wú ẹ lọ́wọ́ bẹ yìí ọ̀nà òun ti dáhùn ẹ̀ àwọn ti dáhùn sísítà kan wà wọ́n mọ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ọwọ́ ọ̀rọ̀ ti ẹ̀kan ó ti ní wọn bá ti máa sóhun sí ní bẹ́ẹ̀ ti ṣe gbogbo gbogbo eléyà náwó ni ní àwọn ọmọ ìdáwọ ibùsùn lè ti àwọn àrègbè agbọ́dọ̀ dàbò àbẹ̀rẹ̀jọ onísìn ara àmọ́dọ̀ lọ́mọ gbé lọ́wọ́ nìyẹn lẹ́yìn náà ọ̀nà ni ibùsùn lè wà dáa ìhì máa bá ti sọ ibùsùn wà dáa ìhì òun ni gẹ́gẹ́ fi lé lọ́wọ́ báyìí gbà bá fi gbà bá bá fi gbà kárí pé àdáàbò àlùwàdà ní tí wọ́n fi pamọ́ sí wa lọ́dọ̀ pé ká bá wọn dáàbò kárí pé kí ni o àdáàbò ká gbìyànjú ká dáàbò bò tí wọ́n bá ní ẹ bá dúró ìgbà padà kárí kárí dàgbà so ibzul wàdà ibzul abal òun náà ni pé iṣẹ́ tá a fẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe àwa mọṣẹ́ kan ni iṣẹ́ yẹn ẹ bá ti mọṣẹ́ kan ó ti mọ ẹni kejì ò lè mọ sẹ́yìn láéláé nígbà tí wọ́n bá ti mọ̀ àwọn tí wọ́n ta fóònù ní ìsìn wọ́n ti mọ fóònù wọ́n ti mọ bó ti rí ẹ bá bẹ́ẹ̀ ra fóònù wọn ò mọ bó ti rí rárá. so ẹ tó ń sẹ owó ọyọ kí ni o owó ọmọ bí fóònù ti rí rárá ń tiẹ̀ ìwọ wá tẹ̀jẹ̀ ẹ̀rẹ́ bá kọ́lé ìwọ tẹ̀jẹ̀ ẹ̀rẹ́ bá ṣe yangan ìwọ tẹ̀jẹ̀ ẹ máa ṣe ìtukọ́ nulẹ̀ amáàlì máa ṣiṣẹ́ yín dáadáa zimzul amal lára tẹ́sìn ṣàlàyé fún wa ni gbogbo iṣẹ́ wa tá a bá fẹ́ ṣe pátá yẹ́yẹ́ kárí wípé à ń ṣe dáadáa wípé àlè ibùdó ibùdó àmọ́nà fìlìbẹ́yìn wa ṣẹ̀rà ìmọ̀ ní àmọ́nà níbi títà àti rírà ìṣọ́lọ́wọ́ bá wọnú ọjà wọnú ọjà báyìí nínú rìwáyà kan ó rí oúnjẹ yẹn báyìí oúnjẹ ànábì kan láìkè bí wọ́n ti tò ó ànábì láìkè bí bí ẹni yẹn ti ṣe ọjà yẹn ànábì wa tọwọ́ bọ nù rẹ̀ ọwọ́ àrí pé ọwọ́ òun tutù <laughs> kí ló dé ọwọ́ tutù ó ní aṣọ bàtí òṣìṣàmà òjò lọ rọ̀ sí nígbà tójú wa rọ̀ sí níbi tójú òṣìṣọ́ sí rọ̀ sí ó sì kọ́ ní òṣègbè nítorí ọwọ́ pé lórí ojú lọ sí òkú sáré ọwọ́ ara kó àwọn tó yára ṣe bí dáadáa ọ̀rá ara fi lè lórí ẹ tó bá rí inú ìwọ sí ọ̀pọ̀ dá àwọn sì bẹ̀rẹ̀ so àmàna gbọ́dọ̀ wà fìlẹ̀ pé ìwọ ṣọ́wà àmàna fi ibzil àṣẹrọ ẹ tó wá fi kọ̀rọ̀ pamọ́ sí wa lọ́wọ́ àmàna ní bá mójútó kí ní ọ̀rọ̀ lásán ó ní àbá mójútó á mójútó so tá ti mójútó yìí irú nǹkan dáa yẹn àti dọ̀já àmàna so a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa nítorí àsìkò nǹkan méjìlélógún tí mi fẹ́ sọ náà àmánà ọlọ́run ti ní kó gbà mí àmánà yìí ẹ̀sìn ó ṣàlàyé fún ẹgbẹ́ ìṣọ́nà bá ti ṣàlàyé fún wa ó ní nazalati al-amana fi jindiri kulubi rìjà àmánà kẹ́sìn ò tó dé bọ́lọ́wọ́n bá dígbé ni inú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́n bá gbé sí kò sẹ́ni tí ó mọ̀ pé kéèyàn ò ní fọkàn tẹ nǹkan tó dáa ni ìbàtàyé bẹ̀rẹ̀ bó ti bẹ̀rẹ̀ àmọ́ náà wà ń bẹ inú jìbújìbú inú rúùtù ọkàn mi èèyàn lọ́wọ́n bá gbé kí ni o ló du àmọ́ náà sí. lẹ́yìn wa ẹ̀sìn wa dé wa ulimat fi kitabillahi wa fi sunnati sallallahu wọ́n wá mọ àmánà nínú tí a ọlọ́run ọba nínú kí ni o nínú àdìsẹ́ nígbà tó síbi àtàwọn ó ti kọ́kọ́ wà nítorí rẹ̀ ọ̀wà ni àmánà yóò ọ̀rọ̀ àní padà sí mọ́ ara pé akínú sáà àlìkíámà dé nígbẹ̀yìn ìlú náà àmánà wà lọ onísàmánà mọ́ dáwọ́ kọ́ kú títí ní báyìí àdìsẹ́ tóbi kọ́ máa kú bí èkì kan báyìí tó bá yá tiẹ̀ ní sí nǹkan kan mọ́ èèyàn kan máa rò pé àmọ́ náà ń bẹ lọ́dún èèyàn yóò dàbí ìgbà tí èèyàn bá sanko àbí nǹkan kan tó yẹ pé omi gbóná dájú yẹn la àbí òkúta gbóná bọ́ sí yẹn la kíni yẹn wá wú sókè báyìí àwọn ẹni àmọ́ náà bẹ lọ́dún yẹn ah, yẹn gbọ̀n ní yìí ẹni kan ní àròkà máa náà bẹ lọ́dún rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ pé kíni yẹn olórí wọ́n sì á máa júwe lẹ́nìkan wà lóun fẹ́ fi nǹkan pamọ́ wọ́n sì á máa júwe pé ẹnìkan bẹ ní ọ̀kan lọ́kan bẹ́ẹ̀ ó mú fẹ́ rí pé ẹlẹ́bí nǹkan pamọ́ sí lọ́wọ́ o bàdó bá tún dọ́dọ̀ rẹ̀ gan kò tún ní jẹ́ mùsùlùmí. so ibi tí àmọ́ náà ìjọba àti kí ni o tí ó padà wà lágbára dé nígbẹ̀yìn ayé so àtà jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ àdìra wa mú dáadáa kárí wípé àmọ́ náà ìròyìn yìí kó má ṣe kí ni o kó má kó lára wa láéláé wọn ò fẹ́ kó kó lára wa. ẹlẹ́bi jẹ́ níparí ọ̀rọ̀ mi òun náà ní wípé kọ́dà kẹ́nìkan ó ṣe jàǹbá èèyàn ló bọ̀ sí jàǹbá èèyàn. tí ẹnìkan bá ṣe kí ni tó bá ṣe jàǹbá èèyàn ni a gbọ́dọ̀ ẹgbẹ́ ọ̀bí ẹgbẹ́ láti jọ pàdé owó wa owó rẹ̀ kan tún wà ní kí ni o lọ́wọ́ ní tèmi èmi náà wàá fi hàn ara wọn fẹ́ bẹ́ẹ̀ ẹni bí jẹ́ pé gbà tí ṣé sọ́ọ́lù sẹ́yìn ìgbà tí wọ́n ń kọ àwọn orin wọn tí wọ́n fi kẹ́kọ̀ọ́ wáyé òfin kìí yá so ìkan nínú ẹ̀ nígbà tí wọ́n ń kọ wọ́n ní wàá di. Adé ní àmánà ìgbẹ̀bí kọjí àmàlà. Adé àmánà ìgbẹ̀bí kọjí àmàlà. Wàlá àdàgọ̀ náà mà ní wà kọjí àlàkì. Wàlá àdàgọ̀ náà kọ̀ọ̀nà wà kọjí àlàkì. Ó ní bàbá sọ pé Adé àmánà àmánà máa rí pé òun mú wá nílẹ̀ ní ìkọ̀dẹ̀ àmánà ẹ ń bá gbára lé ọ èèyàn máa má mọ̀nà wa ni ẹ tí ó bá ti mùsùlùmí tí ó bá ti má mọ̀nà wa àmì nífàákù ti bẹ lọ́dọ̀ rẹ̀ ìzàtúmínà hàn tí wọ́n bá gbára lé ló sì kí ni o ìhòòhò sí ó ti ń kó mùsùlùmí ó ti ń wọnú nífàákù lọ. adìl àmánà ilẹ̀ yìí kọ̀dẹ̀ amanak máa mú àmánà wá fẹ́ ló ṣe gbé kí ni ó ní fọkàntán nínú rẹ̀ wà látàkùn mọ̀nàkọ́nà. Mọ̀nàkọ́nà fàwa kọ́ni alák wà látàkùn mọ́síjàmbá mọ̀nàkọ́nà ẹ̀ ń bá ṣèjàmbá mọ́síjàmbá rẹ̀ òun wà kọ́dẹ̀ àlà ẹ̀ ń bá ń ṣèjàmbá òun ti parun ààyè tún wá sọ pé àwọn náà fẹ́ dàbí rẹ̀ ọlọ́mọdé ní kọ̀ọ̀kan ọmọdé ní sọ́nà ọ̀gbọ̀n وانا كلامك ان شاء الله لا اله الا انت استغفرك